قد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة ọ̀nà lẹ́yìn tí ó tún di àánú rẹ̀ tí ó fi dápadà sí ìgbòho ayé lẹ́yìn tí ṣe ọjọ́ ẹrìndínlẹ̀ ogún tuntun nínú oṣù ọdún ìlàwọ̀ ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún. زيادة كنت الهجرات السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام هذا قبل الأسبوع ولا واقف عن الغيب ولا بد gbogbo ìdarí wọn. Sọ́dà tí a yẹ wò, للإمام الحافظ الذهبي عليه رحمه الله أراني فاهمني شد الله على شد الله وتبيعه ويتعلم من الله سبحانه وتعالى إذا كان مولين هنا الكبيرة يعني الثامنة عشرة ẹ̀ṣẹ̀ ní láti jù sí ní owó kí n ṣe ṣàhádà gbogbo rẹ̀ ìjẹ́rìí èkó ìjẹ́rìí èkó kí ni wọ́n pè ní ṣàhádà gbogbo òun ni kéèyàn jẹ́rìí pẹ̀lú ohun tóun náà má mọ̀ dájú wípé annel amọ̀ mi kìláàfin òdì kejì ohun tó ń jẹ́rìí yẹn ni tó ṣẹlẹ̀ ìdánwò ní ṣàhádà sí òun yẹn. àìbẹ̀dẹ̀ sí ẹ̀kọ́ kéèyàn jẹ́rìí pẹ̀lú ohun tó ṣe wípé èèyàn mọ̀mọ́dájú èèyàn mọ̀ pé òdì kejì ọ̀rọ̀ yẹn ló wáyé àbóṣe déédéé ọ̀rọ̀ yẹn jẹ́rìí èké náà ni gba tí òsì dán lójú bó rí bẹ́ẹ̀ àbí orí bẹ́ẹ̀ kí lọ́lọ́ jẹ́rìí ìtumọ̀ mí ìdá tó lè mú òun ni kéèyàn jẹ́rìí pẹ̀lú nǹkan tó ṣe kéèyàn mọ̀ pé alámọ̀rí yẹn kò ṣe rí nìyẹn ṣùgbọ́n kì í ṣe pẹ̀lú àlàyé tí yẹn lọ sọ fórí bẹ́ẹ̀. ìyẹn gbá yẹn lé kú abẹ ẹ̀mí ọ̀dà bí yẹn gbá yẹn lójú ọ. ìyẹn wá débi gọ́fẹ̀ẹ́sì lọ sí jẹ́rì ọwọ́ àlọ́lọ́ pé sẹ́yìn rí ẹni yìí ó sì mú gbóngbó ó sì fi fọ́ ẹni yìí ní ilé kù. sẹ́wọ̀n pé sẹ̀lẹ̀sẹ̀lẹ̀ ń kó tán ṣùgbọ́n kì sẹ̀lẹ̀ lọ́sàlàyé jẹ́rì òkú. gbogbo àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tá a fi ṣàlàyé ìjẹ́rìí èké yìí ó lo àárọ̀ gbogbo ẹ̀ ní ọ̀dà bíbí wù kọ́nà. ìṣẹ̀tọ́ fún yàn ó jẹ́rìí àyàfi pẹ̀lú ohun tó yẹ ní ṣe mọ̀ pé nǹkan yẹn wáyé. tọ́ba tí wàá di pé yẹn lọ jẹ́rìí pẹ̀lú nǹkan tí yẹn mọ̀ pé òjì kejì ọ̀rọ̀ yẹn ni olóhùn sọ yẹn bí kẹ́yìn jẹ́rìí gbé yẹn kan kẹ́yìn jẹ́rìí fún lágbájá ike wọn báyìí báyìí báyìí wọ́n sì mọ̀ pé rọ́ nípa ẹ̀rí eléyìí àbí kéèyàn jẹ́ ìṣe èèyàn kan òfin lágbájá yìí tálákà yìí bí irú àwọn ẹni tí wọ́n máa ń lọ gbowó lọ́wọ́ àwọn ọlọ́wọ́ ń dà mí. Adé ní bọ́lá ń kọ́ sáà náà àwọn ọlọ́wọ́ àmì ìgbà àwọn náà máa ń fẹ́ ń kọ́ yẹn rọ́. Bí irú àti bọ́lá ń ní kíkẹ́ ọlọ́wọ́ wà lẹ́nu yìí. Ọ̀sẹ̀ náà àwọn ọmọ ìyá a bá ń sọ fún yín pé pé ó lè rí àwọn ẹni tí wọ́n ní kò káàdà ẹni yẹn dẹ̀ dáhùn ìwé òun nì pé àwọn fọ́tí tó bẹ́ẹ̀ ni. ìjọba ayọ́ wa sọ pé ta ni bùkátà rẹ̀ lágbára ẹni yẹn wá sọ pé kílẹ̀ gbà lérò pẹ̀lú bùkátà lágbára sínú ìjẹ̀mú ó ní bẹ́ẹ̀ ni. àyẹn níbẹ̀ pé kọ́dà ara àwọn tí wọ́n kàwé tí wọ́n ti gboyè àkọ́kọ́ tí wọ́n sì rẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ gan wọ́n sì ti níyàwó wọ́n ti lọ́mọ gbèsè ayé ọ̀rọ̀ ẹ dákun sí èèyàn tító bàbá ń sọ fẹ́ nìyẹn wípé talọ́wà ń lò bàlújẹ́ bọ́ lágbára àtìlẹ́ kókó tó le gan. ẹ̀hàn tó dé bá ti gbé ọlọ́run sọ ẹni tí ń bá sọ̀rọ̀. Ah, yóò ní bẹ náà ni o. ẹ dákun bí ọba agbára wá ń jẹ́ ọmọ bá tu fún ọ pé mo lọ wà ní oṣù tí àwọn fi gbowó gan. yóò dìjà bí ò ní dìjà. ìgbà ìbílẹ̀ rẹ̀ wá ba tèmi jẹ́ báyìí. sókè yẹn jẹ́rìí fún yẹn kẹgbẹ́ lágbájá báyìí tálákà ni ọlẹ́tọ̀ọ́ òun náà sì máa mọ̀ dájú bá bọ̀ wọlé nìyẹn o jẹ́rìí èké o àti lóyìn táwọn èèyàn mi máa ń ṣe àti lóyìn tí àwọn èèyàn mi máa ń ṣe lọ́dọ̀ ìjọba tí wọ́n máa jẹ́rìí pé lágbájá ọ̀nì àárín àwọn aráalé عدد أفرادها كذا وكذا òun náà dẹ́mọ̀ pé wọ́n lòun pa ọ ẹni tí ò ní ìyàwó kan lọ ọba ní ìyàwó mẹ́rin lòun fẹ́ òun bímọ twenty nítorí kí nǹkan fi ọ̀gbìn eh, eh, ọ̀sán dáadáa àgbẹ̀lẹ̀ lẹ́yìn pọ̀ gan-an ọ̀pọ̀ gidi gan-an kọjá wípé mẹsìkìnì yìí lọ́dọ̀ rẹ̀ onímọ̀ fọ́hùn tí ń jẹ́ ní ìpele lẹ́yìn yóò fi àwọn sọmọ yóò wù láǹfààní sọmọ yóò wù láǹfààní òun ṣe dáadáa fún un. bẹ́ẹ̀ dẹ̀mí zọ́ọ̀lì mu lè náà ṣe wọ́n zọ́ọ̀lì mu lè àfi ẹni yẹn ń bóra rẹ̀ ó dẹ̀ ń sábòsí fọmọ ìyá ọ̀nà onígbà sábòsí fún rẹ̀ ìyẹn tiẹ̀ clear tọrẹ lẹ́sẹ̀ ni kódà ẹ̀ṣẹ̀ ńlá ló ti dá tó ẹ̀ṣẹ̀ ńlá gan ló ti dé kíni o òun ló ti dá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá gbàdó ti já sí wípé irọ́ ní ń pa àmọ́ bò ló ń sàbòsí fọmọ ya rẹ̀ yẹn òun ní í gbé. ọlọ́wọ́ fún ọmọ ọ̀yá rẹ̀ ní ohun tí ọ̀lẹ́tọ̀ sí ń gba dúkìá ọ̀fẹ́ ọba dẹ́dà rẹ̀ gbọ́dọ̀ jẹ́ owó ara yín báyìí mẹ́kọ́ ìlúbà ọ̀fẹ́ láàrin ara yín pẹ̀lú ọmọ bẹ́ẹ̀ dẹ̀ ní báyìí pé ó ń àkáàkà ọmọ ọmọ ọ̀yá lọ́wọ́ alábòsí ni o. abẹ́ni tí wọ́n sábò sí. wọ́n wá nílò òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam eléyìí òun lè ń dá àṣàbò sí fún dáhùn rẹ̀ lọ́wọ́ bó láti ran alábòsí lọ́wọ́ gbogbo àwọn eléyìí àti sọ̀rọ̀ ọmọkàn tí mo náà àti ìwọ ló síra ọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni wàá kọ̀ fún níbi àbòsí ni tó o bá ti kọ̀ fún bí àbòsí o ti ṣe kí ni ọ̀ ìrìn lọ́wọ́ nìyẹn gbogbo àwọn tí wọ́n jẹ́rìí èké yìí wọ́n lérò fáwọn ń àǹfààní tọ́mọ ìyá àwọn ni wọ́n sì ní wọn lára wọ́n nira wọn lára wọ́n ní ọmọ ìyá wọn lára. ìjẹ́rìí èkéyìí ẹ̀ṣẹ̀ mi ni o. ọlọ́run bọba adẹ́dà wọ́n sọ fún wa ní sọ́tòkò kọ́ọ̀rọ̀ nígbà tó wúrò yìí àwọn ẹni rẹ̀ ọlọ́run ròyìn wọn sí pípa wọn ni wọ́n lè dín iná láyọ̀ àdúrà ìṣòro àwọn ìbáàdì rahman lẹ́yìn tọ́lọ́run ti ròyìn wọn pẹ̀lú àwọn ròyìn tó pọ̀ وعباد الرحمن الذين يمشون على الأرض حولا àwọn ẹrọ ọlọ́run ọba àjọkẹ́ ayé àwọn ẹlẹ́ni tó ṣe pé wọ́n máa rìn lórí ilẹ̀ àwọn ènìyàn ní wàyídà ká tọ́ba kúrò lè da èlé ọ̀nà nígbà tó bá ti di wípé aláìmọ̀kan ọfẹ́ kọlù wọn kọlù sàlámù wọn sọ fún kí àlàáfíà fún yín ẹ̀rí wàyídà ká tọ́ba kúrò lè da ọ̀nà kọlù sàlámù wọ̀lẹ́dínà ọlọ́run tó bẹ̀rẹ̀ sí ròyìn wọn. wípé àwọn ènìyàn ah, ìdá ànfàkú nínú ìròyìn bá láwọn ìròyìn yìí wọn wọn bá fẹ́ náà láàmú yóò tìlù wọn ò ní náà àpà wọn láàmú yá sọtúrò wọn ò sì ní sáwọn ọ̀ká kàkọ́ láàrin méjèèjì wọn àti mú ọlọ́run tó lóyún ọ lọ àwọn tó ṣe wípé àwọn ènìyàn nìyí. wọ́n yẹ pẹ̀lú mi yàtọ̀ sí Allah wọ́lá yẹ sunu nàná sẹlẹ̀tì àbọ̀mọ́lá ìlà ìhà wọ́lá yẹ sunu wọ́n yẹ pẹ̀lú mi àti lọ́nà ìtọ́sọ́ wọ́n dẹ̀ ṣe sùnà. ẹlẹ́gbẹ́ bá ti sẹ́nu àwọn ilé yẹn ìlà ìhà. Ìlànà ní tábà wa ámànà wa ámìnà sọ lè ṣá. Wọ̀kúlá ìkà yùgbá tí mú lọ rùsẹ̀ yìí àti àtànà. Àwọn ìyá ọlọ́run máa pààrà ẹ̀dá wọn sí dáadáa. Ọkà náà lọ rùgbá fún rọrùn rọ̀ṣínà. Láàpùrí jìlọ ọlọ́run máa ń pè é. ومن تاب وعمل صالحا فإنه يتوب òṣìṣẹ́ rere àwọn ẹ̀rọ ọlọ́run máa gba tuntun bá wọn. ọlọ́run bá padà gbogbo ìròyìn wọn ẹ̀sẹ̀ o tẹ́lá àwọn ẹrú sí ọlọ́run ọba àjọkẹ́ ayé ọ̀lẹ́bí náà láì ṣàdúrà wọn ò kí ń jẹ́ nìyẹn. فإذا مروا باللغو مروا كراما Gbogbo àyè wọn bá ti kọjá níbi tó ti ṣe láàbù ọ̀rọ̀ bàjẹ́. Wọ́n kọjá ní kọjá aláfọ̀lé, àwọn òní àwọn ẹrú ọlọ́run ọba àjọ kí ayé láyé ṣàdó rẹ̀ sí ọ. wọn kì jẹ́rìí èlò láti sọ ẹ̀rí wọ́n ní ọ̀fìlẹ̀ àtàn kájẹ̀ ní orí fàyẹ̀ ńlẹ̀. àbùdá òdù ló gbé jáde ní àfọ̀díà. wọ́n ní ṣàhádà الشرك بالله تعالى مرتين ẹ̀mí òun ni ìjẹ́rìí ìpèsè déédéé ìṣẹ̀bọ̀sí àwa. sọlọ́wọ́n ọba àlejò ọlásọ ní sọ́tò hajj. ẹ̀rí kọ́ba dẹ́dà sọ wípé wàjà dání ní sọ́tò hajj táàtì wàjà dání bó. الرجس من الأوثان سورة الحج آية تاسع Ọjítẹ́nibú ríṣítọ́ mínẹ́lì àwùsá ni ọlọ́run ní ẹ̀jìnà fẹ́lẹ́jì ìdọ̀tínú òrìṣà. Ọjítẹ́nibú ọ̀hún lọ́sùn ẹ sì jìnà sí gbólóhùn èké ọ̀rọ̀ èké tá a ti ṣàlàyé fún wa. Ẹ dẹ̀ rí pé ìtaka nínú sọ́ọ̀tù fún fọ́ọ̀nù lẹ́ẹ̀kan yẹn. Ẹ pé nígbà tá a sọ̀rọ̀ ẹbọ tẹ́lá mẹ́nu aṣọ nípa àwọn ẹrú kan láwọn ọba àjọkẹ́ ayé ìgbẹ́ walladhina la yad'una ma'a Allahi ilahan akhar àwọn tí wọn kì í pẹ́ lómi ìyàtọ̀ sí àlá. ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون wọ́n ilé ẹ̀fẹ́ mi àyàfi lọ́nà tọ́tọ́ wọn ètò kàdé ẹ̀rí ẹlẹ́sẹ̀ lẹ́nu tó bá ṣe fún mi gbogbo àwọn kẹta àkàyè ọwọ́ àtúntẹ̀ tún ròyìn wọn pé aláwọ̀ ẹni yẹn o ọ̀lẹ́sí rẹ̀ láyé ṣàdúrà zò wọn ò kí ń jẹ́rìí èsì sọ nípa bẹ́ẹ̀. ajásí wípé afọ àwọn àti wọn kọ síra wọn ni ṣáàhìndùsọ ọdẹlẹsàkàbà àgọ ọyìn. ẹni tó bá jẹ́rìí èké àwọn nǹkan tó tóbi lọ́pọ̀ ló ti rọ́lù o olùjẹ́rìí èké àwọn nǹkan tó pọ̀ ló ti kíni o òun ló rọ́lù ẹ̀rí pé tá a bá wo àyà alákọ̀ọ́kọ́ ní sọ́kùnrin hajj yẹn ó tó di bá máa ṣàlàyé àwọn nǹkan nílá tí olùjẹ́rìí èké rọ́lù. ọlọ́run pa ẹbọ papọ̀ mọ́ jẹ́rìí nípa bí jẹ́rìí tètè tóbi tó. ọlọ́run tún wá yin àwọn bí ọ̀jẹ́rìí èké ṣé nítorí pé wọn ọ̀jẹ́rìí èké ni wọ́n fi jórí ìyẹn ní sọ́dọ̀ kòròkọ́ nìyẹn. yóò fi máa kílẹ̀ àti wáyé pé ìjẹ́rìí èké yẹn o ọ̀rọ̀ èké yẹn o ìnira ni nísì máa ń sọ ọ̀yàn lẹ́ni àbùkù ni. àwa sọ fún wa wípé ìjẹ́rìí èké ẹni wọn bí gúnlé ọ̀dẹ̀rẹ̀ sákàbà àbọ̀ ẹ̀ àwọn nǹkan nílá ló ń tọ̀ wọn fi gúnlé. àkọ́kọ́ alikẹ́gbò wà lè fira olùjẹ́rìí èké ó ti gúnlé wọn kàn tẹ̀lé káàdì irọ́ olùgúnlé rọ́. àti ìdádàbà rọrùn láti inú ìjẹ́rìí ìbẹ̀rù kọ́lọ́ fóṣù. قال الله سبحانه وتعالى فتغى في آية 28 اللهم إن الله لا يهدي من هو مسلم كذاب dájú ọlọ́run kò ní fọ́nà mọ́ mùsùlùmí oníjẹ ọ̀fà o wàá ni ìlérí ìyá látọ̀dọ̀ bá ní kọ́ ó tún wá hadith ní hadith yìí akẹ́kọ̀ọ́ tí wàá lé sí ni bàbá jùlọ èso tiẹ̀ yẹn òun tó burú gan gbélé ìgbèrèsè olùjẹ́rí ẹgbẹ́ òní yẹ onígbò ìjọba ìdàgbẹ́ àwọn àdá yóò ṣe bá wọn lẹ́rù náà ọlọ́run máa fi sílẹ̀ lẹ́nà ẹgbẹ́lẹ̀ rọ àdéhùn àdéhùn eléyìí náà dọ́tẹ̀lé nípa àwọn ká sọ pé olùjẹ́rí ẹgbẹ́ kù lé nínú àwọn ọ̀kẹ́ni ńlá ní ẹ̀ sọ wípé yóò ti bá wọn lè mú mínú. yóò ti bá wọn lè mú mínú ala kulli shay. ليس لخيانة والكذب قد يطبع المؤمن على كل شيء أجل زوجه يطبعون على ذا مؤمن àti àdámọ́ rẹ̀ sórí gbogbo ohun gbogbo. Tọ́wá léyìn ń sojo alẹ́ nílé sojo gbà ní. Nítorí bá níbi sọ̀lá àtàlánkà jẹ́ oyé wa wípé onílò orí sẹ́ni tó ya kiri bọ́sẹ̀ wà nù hadithi kan wípé alimọ́kùnrin ló kọ̀wé àbòmí nílé lẹ́rẹ̀ rẹ̀ lílẹ̀ ánìlí ti mọ̀mí bí sọ́lá ń sejọ́ yára alimọ́kùnrin ló kọ̀wé káyọ̀ wà áfùdàbẹ̀ ìlànà àbí wà áfà káyọ̀ wà áhàtò ìlànà mọ̀mí ní tó lágbára ó fi ń lórí ọlọ́run bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ju dání lọ nínú

أقوم على يا أيها الذين آمنوا لا تقولوا الله والرسول وتكونوا أماناتكم وأنتم تعلمون فما جنبا لهم ẹsìn máa jàǹbá òṣìṣẹ́ wọ́n máa tẹ̀sẹ̀ látàrí bẹ́ẹ̀ lẹ́sìn máa jàǹbá làbí pamọ́ lẹ́yìn náà lẹ́sìn ọ̀gbìn ìlà. mùmí náà lè gbọ́dọ̀ yọ parọ́ náà olùjẹ́rìí èké nìyí olùparọ́ ǹjẹ́ òní bẹ́ẹ̀ bàbá kò rí bẹ́ẹ̀. ẹ̀kọ́ náà la máa ń sọ fún yín bí kò tẹ́ lọ sí. torí kò tẹ́ ń ti kílẹ̀ ń sọ ẹ sọ fẹ́ ń jẹ́ mi. ẹsẹ ọ̀kan náà àfọwà ń bẹ́ẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ sí ní kó àwọn aburú tí ń bẹ níbi democracy lọ. èyí tẹ́ ń lò ní ìdájọ́ yìí pé ọ̀rẹ́ fẹ́ yóò jẹ́ ká yọ ọ́ ndị ọrụ ọhụrụ ụlọ àwọn nǹkan tí wọ́n kó wá ń bẹ̀ ṣàkádà kò sóòlì ẹni tó mọ̀ rí báyìí wàá dẹ̀ káfí mu kò gbàgbẹ́ dáadáa àbí kí ló sọ. sọ nìyẹn ẹ ó àwọn ti káfí. wọ́n ti jẹ́rìí láwọn sí ìsìnkà ọ̀sẹ̀ tí wọ́n jẹ́rìí wọn lọ́dọ̀ yẹn àti lọ́dọ̀ wa káàkiri káàkiri tí wọ́n jẹ́rìí àwọn káàkiri báyìí ṣe káàkiri ọjọ́ ìwé ọ. aláàbí ìlú òbí ní kí wọ́n wá láti máa lọ. wọ́n tẹ̀sọ́ pé àlẹ́kọ́ọ́lì mi nà dí ní ọ̀ọ́lì wà ìlúkí ìlànà ìmọ̀nà síbi ìmọ̀nà síbi. ẹni tí ò bá ti lẹ́sìn táwọn yẹn bá sọ pé onípò ẹni àbùkù ló lọ àwọn olóko ọba tàbí bẹ́ẹ̀. ilé ẹ̀ ló délé ni wọ́n ní wọ́n padà ń fún àwọn alágbẹ̀rún lówó. ìyá àwọn ọdún wa náà ló ti sìn lẹ́jù rẹ̀ ọ̀yàgbà yẹ̀wò ah, àwọn káàrí láyé ọmọ dáadáa. ìwọ lọ ya fẹ́ òjò rẹ̀ ah, àwọn àkáàrí ọgbọ́gbò yìí lọ. ẹ ọgbọ́n tó ń sọ ni pé ẹ̀rú bà wá fún bíbà yìí ṣe ṣé kèé ṣe pé nǹkan lè ní. tó nípa bẹ́ẹ̀ fún mi ní gbogbo àdámọ́ ló lè jẹ́ tiẹ̀ ṣùgbọ́n kò sí jàǹbá ń bẹ̀ kò dẹ̀ sí rọ́ńbẹ̀ o ajẹ́rìí èkéde wa parọ́ wà yìí o ní ọ̀sán pé èsè mòmí ní oṣù mọ́ pé sàdámọ́ mòmí ní lọ́wọ́ àlórí ẹ̀yìn ọ̀rọ̀ tó fi é nínú àwọn nǹkan ní ńlá tó bá títí sí yẹn bá wà lọ́wọ́ ẹ̀dá kan ìyá sáájú àwọn èèyàn dẹ̀ lọ jẹ́rìí ìtakùn yẹn ní kóòtù báyìí wọ́n dẹ̀ máa yẹ ti tó ń bọ̀ wọ́n lè pa àyàn ní ìtòrí ẹ̀ wọ́n lè gba dúkìá lómi lọ́nà ẹ̀sẹ̀ ọ̀kan torí ẹ̀ bí wọn lọ́rùn èèyàn kan ìkejì náà àwọn nǹkan nílá tó kù lé jẹ́rìí èsì òun ni pé ẹni tó jẹ́rìí èsì sọ́la wọn lẹ́rìí iṣẹ́ ìdá rẹ̀ ó sàbòsí fẹ́ni tó jẹ́rìí ìtakùn yẹn àìní à ó sì ní mọ́ ní alè à ẹ̀yìn alè àbá à ẹ̀mí mọ́ ní alè bẹ́ẹ̀ ní ẹ̀yìn alè ọ́sàbọ̀ sílẹ̀ sí níbẹ̀ àṣà àhàdàbí ṣàhádà sí jí máa làbù tí wọ́n padà ń gba dúkìá yẹn nítorí ẹ̀ yóò jí bí ẹgbàá lọ́wọ́ ẹ̀ mo jí ní à bíbá yìí mo ti kówó ìjà ló jí ní wà á yẹn tọ̀ tọ́fi padà ń ba fashionality ẹlòmíì jẹ ìyẹn pàtàkì àwọn èèyàn dẹ̀ wò sùn tó ti la lè dúró pẹ̀ ọ́ àwọn èèyàn ti ń gbọ́rọ̀ rẹ̀ jù ọ̀dẹ̀ já pé ní oṣù ìjọba yìí mo ní sọ pé gbogbo àwa tá a bá wà níbi ipò àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀ kí gbogbo àwọn èèyàn ló wù kéèyàn jẹ́ lè sáà lọ sọ̀rọ̀ gbogbo àwọn nǹkan tí wọ́n bá fi lè mú yàn yóò jẹ́ tó fún ọ ní ọ̀sọ́ra yóò jẹ́ kàtó sí ní ọ̀sọ́ra. ọlọ́run wáyà wọ́n sì rọra mú nǹkan kékeré wọn ní àní nǹkan báyìí ló sùn. tó sojú yín àlúyẹ̀ yẹn ṣe ẹni tó sojú yìí. ìbá tí wọ́n jẹ́ ní ẹ̀rù ìbàjẹ́ tí wọ́n fi kábánà rẹ̀ fún onígbòrò ayé. wọ́n wọ́n nítorí nínú àwọn nǹkan ńlá tó gùn lé kádẹ́sì má gbàgbé ẹni tó ṣe sábà bí náà fi pààyàn pààyàn ni. nítorí pé àlùwàsá ìlú làhá àṣàmù ìmọ̀ọ́. ìdájọ́ tí ń bẹ fún bíi tá a dé náà ní ń bẹ fọ́nà tá a tọ̀ níbẹ̀. ẹ wò ṣẹlẹ̀ àwọn ọjọ́ pamọ́ wọn jù.

ó dẹ̀ lẹ́nu mẹ́ òun náà wà náà dọ́gba sọ́ra tó ní ẹ̀ ń dìsọ́bà àwọn dìsọ́bà náà a máa fún mi máa tọ́ra fún mi ẹ̀yin náà béèrè ayé nẹ́bí anẹ́bí tẹ̀sán a ẹ nílé wákàtà tẹ̀lé tọ́lọ́run fàyà kó dàtún àdáàbùn ìyá ọlọ́run máa jẹ nígbà tá ayọ̀ òde ayọ̀ òde sàdéhùn sàdéhùn padà ẹ máa fún mi mú ọlákòókò tẹ́ fi mú ọlákòókò tẹ́ àkómi òbí nínú àwọn tí ṣe fi yẹn bí nínú pé àwọn àtẹrẹ ń fún mi tí ó sì sọ mí lu yìí obìnrin yẹn náà wà bẹ́ẹ̀ tí wọn gbà níbi ọlọ́run ọba sọ́ọ́lẹ̀ ìlànà yìí. alọ́rẹ̀ wọn lókìkí ó dẹ̀ ní dúkìá ìdáhùn sì ti mọ̀ kágbára wọn ò lè ká láti tẹ̀. wọ́n á sọ wípé wọ́n bẹ́ẹ̀ ti lè lọ múra fún mi sálẹ̀ òpá. wọ́n fẹ̀. ìyẹn náà bá fi ìyẹn mọ̀ bí àwọn ọmọ tó ìdìbò àwọn àwọn ọ̀daràn ọmọ bú ni wọ́n lọ wo polisi ẹ̀sẹ̀ káàkiri tí wọ́n ń sùn. àwọn ọkọ àwọn aláìgbẹ̀kọ. wọ́n tún mọ̀ pé bí ọba ti sí security mọ́ nílùú àǹfààní àǹfààní lọ́jẹ́ báwọn àbí náà ká ń bọ̀ láti sẹ́yìn débi báyìí ká ń mú fẹ̀fẹ̀fẹ́ ni nílò dé ọ̀fọ̀ ọ̀kẹ́ balẹ̀ síkírọ́rìtì wà gẹ̀ẹ́ tẹ́lẹ̀ ọ̀kẹ́ balẹ̀ wọ́n bá wẹ́pẹ́ kò sí mọ́ rárá rárá ìjẹ́ mi ewu kéèyàn wà yìí ní ọ̀gá rí inú wọn ẹnìkan rí pé ọyọ ẹ̀sùn ọyọ ẹ̀sùn irú ọ̀gá rẹ̀ bẹ́ẹ̀ ni kò dáhùn bẹ́ẹ̀ ta ló fì í lóun ọlọ́ọ̀tún ọba lọ rí ọba adé làwọn ọba ìdè ìbá ata ẹsọ ẹni tó rí ẹ burú gbòòrò gbòòrò lórí ibú ọta gbọngàn lọba àkórí rẹ. òṣìṣẹ́ ọlọ́run fẹ́ mẹ́kọ́ ta láàyè ọ̀sùn pé yá hà fún òní ẹ̀fá omi lọ́wọ́ bá dé dání kẹjọ òní ọmọ amúkẹjọ máa pín inú. ọ̀kẹ́ gbàgbọ́ wọn ni má parọ́ fún wa ẹlẹ́dàá rẹ̀ ó lọ́sọ bẹ́ẹ̀ fún wàá kọ̀ọ̀rọ̀. ẹni kan pé fàá kọrú tí gbogbo wọn ni wọ́n fa ni. a ọba àbáwá ní gíìsì yìí gan. bí làkúnmí ṣe ga tó wọ́n yà máa rí díẹ̀ díẹ̀ ní ààbò tà ní rí mọ́. yóò padà ní gbogbo aná kí fi àwọn akẹ́kẹ́ láti wá ń sùn. ọbẹ̀ kó kẹ́ ìmọ̀ ń gbà tẹnu gbogbo wọn ti gbogbo àwọn tó ti sábà bí rẹ̀ lọ́ba dà tó fi kọ̀dámdámà àléhìn rọ́bùhùn bìzámbì ìmùsọ̀kànwá. pẹ̀lẹ́sẹ̀ kan dá àtẹ̀dá wọn wá da ìyàlé wọn lórí wọ́n dẹ̀ sí ń dọ́gba. ẹ̀yàn máa wò pé bí kò dárò lójú bẹ́ẹ̀ wọ́n ní torí kó tó di pé wọ́n fara fún mi yẹn wọ́n pè tàbí ọmọ ìlú. ràfúnmi sálò la fẹ́ gún jágún ẹ̀rọ mi lọ àwọn ọmọ ìdàrẹ́ yẹn náà. ẹ̀rù tẹ́wọ̀n pẹ́nu làwọn kẹ́lò láti àwọn lèmi ìgbẹ́ òní jáde jọ wọn gùn ọlọ́run wa rọ jàdé wọn lórí torí wọ́n dìjọ fún un lórí làwọn ṣe fáwọn yẹn yarí àwọn ń tiwá ọ ọkọ̀ síbù tó máa wáyé ìwé ń lọ́lọ́ jẹ́rìí èké yẹn tí wọ́n fi padà ẹ̀ ó yà yẹn ní ń lọ nìyẹn. kódà kó má mú nǹkan ìjà dání èyí tó lò ní ọdún nǹkan ìjà lọ ó tún lọ ilé ẹjọ́ báyìí pé àti náà wà ń bẹ̀ tó fi pẹ́ ní ìnìyà ọ̀dà ayẹ pákó fún un lóògùn wà bẹ́ẹ̀ irọ́ lọ́dẹ̀ gbà apààyàn lòun náà tàbí sọ wípé àtẹ̀gùn tá a sọ bí ìfẹ̀yìn ìdájọ́ ní tá a dé náà ní ìbẹ̀ fún un wọn náà rọjò aláàbò tààlà ní lásìkò òṣèjọba rẹ̀ ó ní tó di ibi ìlú kan wọn bá pa ọkọ̀ pààyàn ẹgbẹ́ gbogbo ọ tó dẹ̀ fọ́ sí gbogbo òní kí wọ́n dẹ̀ rọ́ọ̀bù èèyàn kan àwọn gan wọ́n yà kára gbogbo wọn lọ́wọ́ sí ó lè jóhùn lásán rẹ̀ lómi máa fi lọ́wọ́ sí apààyàn náà bẹ́ẹ̀ni kẹ́sì sọ nígbà tí al-Khalifa tó sá àlè Osman onurain ọ̀dì ọlọ́ọ̀dì tàràán wọ́n ti kú bá nígbà tí wọ́n ń sọ pé láyéláyé o òun ò tún ní fún àwọn èèyàn láti pa láṣẹ mọ́ wọ́n ní ah, ọwọ́ abẹ́ẹ̀lú wọ́n na àgbẹ̀ ṣe bẹ́ẹ̀ ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ láìda ìmí náà sọ pé Usman musa ìdára ọ̀rọ̀ mi ò sí ìgbé ara òun là á fi ń sọ àti ẹjẹ́ a máa tọ́wọ́ àti tààbà sí. nígbà tẹ bá bọ́ sórí nígbà tí ẹ bẹ̀rẹ̀ sí. àwọn ọ̀dọ́ ìgbàgbọ́. arímúgbọ̀rọ̀ jura wa lọ. ẹlòmí lè nífẹ̀ẹ́ ẹ̀ lọ bí oṣù kan lánàá wọn làwọn kẹmi lábùkù wọn lábùkù. bá sọ fọmọ kí mí wọn sì máa rí àtúntò máa kí báyìí kọ́dà lórí kí wàhálà máa mo mọ̀ pé mo pẹ́ ń bẹ̀ báyìí so yí máa ṣe aburu aburú bákan náà káàdé máa ń gbọ́rọ̀ bákan náà fọ́rọ̀ sí máa ń tẹ̀ lára wa. sẹ́nìkan bá bẹ̀rẹ̀ sí ní gómìnà wa ń sọ̀rọ̀ àdúgbò wọn. lè máa sọ fún tiẹ̀ ní ìtumọ̀ sí láwọn náà ń sọ bí wọ́n ti ti ọwọ́ kan ìgbà ẹ̀gbọ́n wọn gómìnà ṣe ni ẹ̀gbọ́n ìwé ẹ̀gbọ́n irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó bá gbúrò gómìnà kọ̀ọ̀kan kọ́ lẹ kóró tòmátò mọ́ wọn. níṣẹ̀lẹ̀ òtútù ẹ̀kẹ́ tí ẹ̀ máa sọ nípa aburú àwọn aláṣẹ lẹ́yìn kẹ́ ẹ tọrọ kọ́lọ́ǹkọ́ ṣàkóso àtàwọn náà láti tọrọ ọ̀fẹ́sọ́nà torí tí wọ́n bá da àwa náà da torí ọwọ́ wọn ni agbára wa irú nísìnyí dáadáa ń bọ̀ níṣẹ́ wa níjọ́ dáadáa tí wọ́n abẹ́kúta abẹ́kúta ti fẹ́ẹ̀ sú wa oṣù tọ́lọ ní tẹ̀ lágbára sọ níbi ọ̀nà ìdíyàn wọ́n tọ̀ wọ ráńdà ní nígbà tá a rí a ah, níjọba tí wọ́n ń bẹ lórí Yorùbá sì yá ah, á sì wọ́n fi wọ́n fi dáadáa gbogbo àwọn dáadáa bẹ́ẹ̀ lọ yẹ ká máa rí oríkèésí pípa kẹlẹ́ lèyìn ó ti gbọ́rọ̀ tọ́wọ́ pé ìlànà áàzù sunna wal jamaa òun ni bí akúgbọ̀rọ̀ tàbùkù àwọn aláṣà akúgbọ̀rọ̀ sọ bíburú òun ni ò ní jẹ́ kí ara àwọn ọ̀dọ́ tẹ́tí òògùn la wọn ò ní rárá gbà wọn á lọ sàbúrú èyí náà wọ́n ní inú police station sẹ́yìn wa ní mo lè ti lé lógójì ọdún dáadáa yìí mo kẹ̀gbọ́ pé police station mẹ́fẹ̀ ìmọ̀ba wọn kọ̀ wọ́n á ṣe iṣẹ́ náà wá ní wọ́n lọ́dọ̀ọ́sẹ̀ tó ti gbérù lójú lọ́lọ́run. ẹ máa burú ni tí wọ́n bá gba one one thousand lọ́wọ́ àti wáyà la lè rówó dáàbì kan àti gbogbo àwọn nǹkan tí wọ́n bàjẹ́ lórí ìdílé. ni wọ́n sọ wípé wàyín náà lè ha rígbà àwọn wọ́lọ̀ hàn lè kàlámù gbogbo gbogbo àbàtẹ̀ lọ̀rọ̀ ní ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà ni. ọ̀rọ̀ ni wọ́n ti máa gbọ́ díẹ̀ díẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ní sábà ni ó ti wá wá làwọn ò ẹja lọ yí gbogbo ẹ̀kọ́ ẹja dàrú. ọdún bẹ́ẹ̀ kì í sí ìlànà tàlàfíà òun ni kéèyàn máa tàbùkù aláṣẹ ìgbàgbogbo alábẹ́bí tó máa láǹdì sí òdòdó yan ara wọn ẹni tó ń ti jàgbára wọn ti padà ta ìkẹjẹ. tòbó ti já sí pé ọ̀rọ̀ làwọn ẹni yẹn ń sọ o bóyá pa ṣe ajẹ́rìí èké náà ni ọ̀rọ̀ lọ́lọ́ sọ àbí kọ̀sáàmù jí dání lóyún pé lágbájá lọ́ fààyàn wọ́n dẹ̀ fi pààyàn yẹn. pààyàn lòun náà. mo wá ní ẹni yẹn sọ fún òun ò ní fún wọn láéláé láti kópa níbi kópa láṣẹ. wọ́n ní kópa láṣẹ ni wọ́n ní wọn ọ̀pá. pé wọn náà wà bẹ́ẹ̀ wọ́n ní wọn ò ṣùgbọ́n kí ni wọ́n ṣe nípa olè yìí kó ó ní pàtó wù tó ní pé ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ àfàwà osmond láìda òun náà sọ pé ẹ̀rá ìdá tó sì. kódà ò lè jẹ́ pé lóhùn dé yẹn wí yẹn lásán ẹni tó padà dìde tẹ ẹjá lọ fà yẹn ló mú pẹ̀ lóbi dìde. àgbọ̀dọ̀ sọ̀ra níyàn náà máa wò fọ́ọ̀mù dẹ̀ mú máìkì dání. nígbà ọjà jẹ́ mọ́mú tó ń darí mọ́sálásí àwọn èèyàn bíi one thousand ọ̀rọ̀ ẹni tó jẹ́rìí èké ọ̀tàbò síbẹ̀ ń tọ́jẹ́rìí tako yẹn pẹ̀lú pé ẹ̀rí ikú tọ́jẹ́rìí tako yẹn tọ́jẹ́rìí èké yẹn ó lè jẹ́ wọn gba dúkìá ẹni yẹn ó lè ba pàṣánjì rẹ̀ jẹ́ ó lè lè jẹ́ sẹ́mi rẹ̀ lọ. ìkẹta nínú àwọn nǹkan ńlá tó gun ìjẹ́rìí èké òun ni wípé ìnáwó sọ́lá mọ́lẹ́dì ìṣòkè بأن ساق إليه المال الحرام فأخذه بشهادته فوجبت له النار ẹni tó wá jẹ́rìí gbé wọ́n ní kalẹ̀ yìí wá jẹ́rìí olóhùn wá jẹ́rìí mista ajafẹ́tọ̀ ẹlẹ́tọ̀ olóhùn wá jẹ́rìí gbé ó bẹ nìyẹn náà sí o pẹ̀lú pé owó àràmù ló dé tí wọ́n dọ́lọ́ kílèmù pẹ̀lẹ́rìí dọ́lọ́ ṣe kí ni o tọ́lọ̀ jẹ́gbé ẹni yẹn ọwọ́ jábà sí lágùn náà ilé padà sí kí ni ó ti lẹ́gbẹ̀ẹ́ fún láti wọ̀ orílẹ̀ kàtọ́lá kásọ́ra fún jẹ́rì èkó nínú àwọn àhàdìsì tó wá láti rí pé kọ̀ dá rárá bí kú ọmọ wọn ní òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àlùkò lásọ̀rọ̀ ìgbé. àǹkọ̀dẹ́ ìtìláwù mi mọ́lẹ̀ àkéjì dídá ìṣàkóso فلا يأخذه وإنما أفتع له كسعة من النار ọdún ẹni yòówù tí mo bá dájọ́ kú ẹ̀tọ́ ọmọ ìyá ìmú bí ikú ọ̀la àkóró kó má ti gbà ó tàbí sọ pé ńgbà tí èèyàn kan lọ jẹ́rìí gbẹ nìkan tí wọ́n fi wá gbẹ̀tọ̀ ẹlẹ́dọ̀ fún <laughs> àbámu lọ́gbà ó ànábì sọlá àlùsọlá ní ẹ̀yin tí máa ń dájọ́ fún bí wọn náà bá ti màmọ dájú má tẹra rẹ jẹ o ẹni mo bá dájọ́ fún pẹ̀lú tó hàn sí mi ń ta tọ́wá sí pé tọ ọmọ ìyá ẹ̀ ti dánwó ẹ̀ ọláyà kodò kó má ti gbẹ̀tọ́ yẹn o tọ́bi gbà fa ìnàmọ akọ̀tọ̀ ẹlẹ́wọ̀n kejì àjàn mi nàárì nǹkan nínú náà mo ti pín fún yẹn tẹ́rí báwọn nǹkan nílá lógun lógun lè jẹ́rìí èdè ẹ̀dá kan yá sọ́ra fún. ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn nǹkan nílá tó gúnlẹ̀ òun ni pé anáhu abáhàmà haramallah ó máa ṣe lẹ́kọ̀ọ́ ìwọ̀n tọ́lọ́hún ṣe léwọ̀ tọ́lọ́hún dẹ̀ sọ nínú dúkìá ẹ̀jẹ̀ ọmọlúwàbí tẹ̀wọ̀pá nẹ́bí sallallahu alaihi wasallam ń di oyé wa. ẹ̀jẹ̀ yín dúkìá yín ọmọlúwàbí èèwọ̀ ni òun pàṣọ́rù náà ti yọ̀ nìkan ká. bí ọjọ́ kẹwàá léyà ọjọ́ léyà mo ti jẹ́ ọjọ́ ìwọ̀ bí baladi kùn káàdà bí sàárì kùn káàdà. lóṣùn àbẹ̀wọ̀ tẹ́ nílùú lọ́jọ́ ilé yìí. mo lọ́fà láti rí pé ẹ̀sẹ̀ tó tóbi gbáà ni. lòjíṣẹ́ aláwọ̀sọ́lá ọ̀sọ́lá sọ pé àlà ònàbíhùkùn lè akìbàrí lè kàdáyìr al-ishraku billah وعقوق الوالدين على وقول الزور على وشهادة الزور tọ́ wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ìpè alá aláàyàn ó jẹ́ àdáàtọ̀ àmù kéèyàn fẹ́ fi nǹkan hàn án ọ̀rẹ́ nìyẹn lè má kọ̀ bí ara ó lè má kọ̀ rada yẹn kó ti máa ṣe nǹkan mí lọ àwọn òfin bá ṣe wà mẹ́rin níta àwọn obìnrin mí lè máa ṣe fúlù nìkan máa bọ́mọ sírí ní ṣe nǹkan mí lọ nìyí àtìkẹ́tì àtìkọ́ máa dé kejì rẹ̀ sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan máa tún ara yẹ̀wò dáadáa àtìkẹ́tì pé tẹ́lẹ̀ yìí náà ṣe tá a fà bá rí tí wọ́n bá padà dé tí wọ́n láì kí àdúgbò nìkan máa wo nǹkan táwọn nǹkan tó ń tẹ̀lé lèmi kẹ́ ń sọ ni báwọn obìnrin lè máa ṣe bẹ́ẹ̀. tó kí ẹ wá máa sọ pé àlà àlà yẹn láti lè sọ́ra dà yẹn. wọ́n ní ànábì sallallahu alaihi wasallam tí máa ń fi ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lè tẹ̀m̀bì láti lè fi ta yẹn. lómi ti bá nǹkan rí lọ. ìjẹ́ ìtanijí fẹ́ni bá ń bá sọ̀rọ̀ ìlà amúrin rí ṣàánì èyàn fẹ́ pàkíyèsí àlámọ̀rí kan tó pàtàkì gan òun ló fà á lójijì ọlọ́run kò láàrọ̀ sálá lọ sí àlá ònàbí okòm lè àtìbàrẹ̀ ìjàmbá rẹ̀. tẹ́ẹ̀ wá sì jẹ́ kí n fún yín nírò èyí tó tóbi jù ní àwọn ẹ̀ṣẹ̀ ńlá ọ̀ọ́lù ọ̀bálà àyà àrọ̀ sí ìlànà tẹ́lẹ̀ pé ogun ọ̀bí kọ́ra lójijì ọlọ́run lọ́ọ̀lù ilé òjijì ọlọ́run ọlọ́run alákọ̀ọ́kọ́ ni kí ni àṣírìkù nílá fífi nǹkan ẹ̀mí ìkejì ọlọ́run ọba ló jọ ìṣẹ̀lẹ̀ ńlá tí ọ̀sẹ̀sẹ̀ tó bá àbótótó fi gbà èyí tó lé koko síyà rẹ̀ lé koko jù nú ẹ̀sẹ̀ torí bẹ́ẹ̀ tó bá tẹ̀ fọ́ sọ́lọ́ ọlọ́run ti ṣe àlùjànnà léwọ̀ fún wọn àwọn àbúnà ibùgbé rẹ̀ nínú wọn máa lè gbá ní ìmí náà ní àpá gbogbo àwọn bí rẹ̀ wọ́n ń sẹ́bọ́ sọ́lọ̀ wọn ò ní rà sílẹ̀. ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ní kí ni wà ọ̀kọ́ olùwádìí lẹ́yìn ìṣẹ̀yà ṣe bàbá. òun ni pé kéèyàn má ṣe dáadáa sí wọn. àdèmọ̀gbé tó fi dandan fún yẹn ní tó ti dáadáa sí àti bàbá ẹ̀ ó ṣe bọ̀ yìí sí wọn ó sì wọn dáradára. èrè bá ní wọn máa ṣèjọ́sìn fún wọn ó ṣe ṣe dùnmọ́ wọn bí wọ́n bá ti lágbára tó dẹ̀ sì máa tẹ̀lé wọn àyàfi ohun tó bá máa kó nira bá àbí ohun tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì táwọn kò kọ́lá ń dá pẹ̀lú ìṣẹ̀yà tẹ bàbá kí ẹ má ṣe dáadáa bí àti ọ̀rá ẹ̀mí láàrín. ẹ̀rí wọ́n lè fi jẹ́ ọlọ́run sọ ọ̀sán láàrín nínú ìgbà wa rí wọn ni ọ̀gá ni mo kàkì ha ìjọ ọlọ́run tẹ ọ̀rọ̀ gbọ̀n fúngbà tó fi sọ̀rọ̀ méjì yẹn kẹ̀dí fún yín ní ìrọ̀ ẹ̀jẹ̀ nílá ẹ̀kọ́ sọ́lọ̀ ẹ̀yà tó rárá ọ̀rọ̀ gbọ̀n fúngbà yẹn ọjà làtí ló bá jókòó kí ló bá jókòó ọ̀rọ̀ tó bá gba ìjókòó ìjókòó láti sọ ọ́ tẹwọn pé dọ́rọ̀gbọ̀ fún omi ẹ̀gbẹ́ ọ̀rọ̀ ọ̀lẹ́ kọ́kọ́ gba fàájì lẹ́sẹ̀ ìyá òru dúnlẹ̀ láti máa ṣe bọ́ sọ́lọ́ nínú ẹ̀kọ́ tí ti ń kọ́ láti jọ yìí ọ̀rọ̀ yẹn ò sí yìí ẹ̀hẹ́ ló pé mo ọ̀dà alájọ dáa fi sọ yìí ọ̀rẹ́ ẹ̀sẹ̀ ń fi ọmọ inú yìí ìrọ̀gbọ̀ fún ló fi sọ yẹn ẹ ti mọ̀ ọ̀rọ̀gbọ̀ fún kéèyàn lè láti lásìkò ọ̀gọ̀rọ̀ yìí ló sì mọ̀ fáì dárí mọ́mú òdebí ọ̀rọ̀ kẹta kọjá la bó ti jókòó nìyẹn. kí ló fà tó fi jókòó ta'ziman limadha yaqulu ó tún fi pàtàkì ọ̀rọ̀ kẹta mí ìtọ́fẹ́ mú wa. ẹ wá ohun tó fi bẹ̀rẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́lẹ̀ ló tó wá tó fi bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀wá ni àlà ọ̀kọ́ òun ló ń gbòòrò ẹ̀ tún gbọ́ ẹ dákun sí wọn máa gbọ́ tẹ́lẹ̀ wọ́n fẹ́ fi àkíyèsí ẹgbẹ́ yìí tó fẹ́ sọ ìwà alágbára o àwọn àmọ̀ lóde ẹ wá òwò ìjọ ọtí àfi ìyá a máa ń rí àkíyèsí yẹn nínú ọ̀rọ̀ òṣìṣẹ́ ọlọ́run táwọn àbá ti máa ń fa ìmọ̀ ńlá yọ ńbẹ̀ níjọ́ ní ìsìnkú ìlú ní anábì léèrè láàrọ̀ sálàǹfà lórí ní anìkì ìmọ̀ omi nílò kí ní jẹ́ gbàgbọ́. ẹ̀jẹ̀ aláwọ̀ tẹ́ ń sálàyé fún jìbìrì àrí ìsọ̀rà wípé anìkì ìmọ̀ àtúnmínàdínláàdì ó ti jẹ́ gbàgbọ́ fún gbọ́lọ́ngbọ́ ọmọláyìíká sì gbogbo àwọn mọ̀lẹ́kà rẹ̀ gbọ́ ọkùnrin bíi gbogbo àwọn kíra ẹ̀gbọ́ wọ́n rúṣùlì gbogbo àwọn òṣìṣẹ́ ẹ̀gbọ́ wàlíyọ́mìn áàtì kó lẹ́gbọ́jọ́ ògbìndà kìyàmọ̀ oṣù àgọ́ ẹ̀wà wò. ọwọ́ tó wá fẹ́ dá padà pé wọ́n tó mìíràn bìlù kọ́dà rí. ìjọ yà tó sábà bíi kádàrá gẹ gbé mọ́ni lè lọ fún yẹn. yé bíbẹ̀ kọ́ ọjà fún ìlú ti ẹ̀mú wa lọ́dọ̀. irun tó fi bẹ̀rẹ̀ gbogbo àwọn márùn-ún tó so pọ̀ yẹn ìbáwá débi ọ̀rọ̀ kọ́dà fún. ọ̀dà mú wa káfí lè ara wa. ìgbà ẹ wá ní àmọ́ nǹkan ńlá ní ọ̀padà ọwọ́ adé parí odidi kíríkọ̀ méjì tí wọ́n túnẹ̀ lórí ọ̀rọ̀ padà. yá làwọn ẹni tí wọ́n tí wọ́n lọ rí pẹ́tọ̀ tọ́ba fẹ́ ọlọ́run ló mú ọlọ́pàá yẹn ní ọlọ́run ló mú tí ọ̀sẹ̀bọ nídìí ọlọ́run ló ní ọ̀sẹ̀bọ tí ọba fẹ́kọ̀ ọmọ bí ó sì sọ ọdún ní ìṣẹ́bọ. ọmọ gógóró nídìí ọlọ́run ló mú ọmú ọ̀sẹ̀ ìsìnẹ́fẹ̀ lómi olómi ọlọ́run ló mú ọtí. ọ̀rọ̀ kádàrá náà lẹ̀ ilé yìí kádàrá làwọn fẹ́ fi rinlẹ̀ ní wọ́n fà sí ti bọ́ọ̀lù. àwọn kọ̀dàrí àná máa fi ọbọ̀ òde fúnkẹ́ àwọn tẹ̀ ní òsì kádàrá gbogbo ń tó bẹ́ẹ̀ mẹ́wàá lè lọ ní àlá ọ̀rọ̀ ike ọ̀rọ̀ irọ́ ọ̀ṣà àdàtúntò àtẹ́lẹ̀ ìṣẹ̀lélá ẹ̀rí wọn là níbi ìṣọlá wọn pàtàkì ẹ̀ nítorí ń kó sínú ẹ̀

ẹni tí rọ̀tọ̀ fún sọ̀rọ̀ tẹ́lẹ̀ tó jó ọ̀wá tó wá mọ bẹ́ẹ̀ o bá máa dá aláyọ̀ kàfé o ha ọ̀wá ayẹ kòkò nígbà tí mo sọ náà ni pé alá ọ̀kọ́ olóòórí ọ̀ṣàhádà ẹgbọ́n nínú ẹ̀ṣẹ̀ ńlá tó tóbi òun ni ọ̀rọ̀ èké wà òun náà sì ní jẹ́rìí èké wà nínú ẹ̀ṣẹ̀ ńlá tó tóbi òun lọ̀rọ̀ èké wà òun ní jẹ́rì èké wa nígbà ń wí lọ nígbà ń wí lọ hátà gbọ́nà lẹ́yìn ìtàwò ẹ̀fẹ̀. débi fáwọn akẹ́kẹ́ alára ti bẹ̀rẹ̀ sí ní sọ pé a ah, ìjọ náà sì dákẹ́ kí tọ́ máa wá gbẹ lẹ́nu rẹ̀. Ah, ọ̀rọ̀ yẹn ò sì yé rárá gbogbo eléyìí sọ fún wa ẹ dákun sọ́ra. ó sì pọ̀ lọ́dá ló fi já pé gbogbo àwọn ìjìyà tí máa ń wáyé tọ́jọ́rò èké ìjìyà rẹ̀ máa ń lè ẹwọ̀rọ̀ sọ̀rọ̀. èdè ohun tí ò rí bẹ́ẹ̀ náà lẹ́nu yẹn sọ. ìṣẹ̀lẹ̀ agbájá ti sùn tó dàrá rí dájú. kí ló dé bẹ́ẹ̀ ni mo tẹ̀lé tí wọ́n jọ jáde àtẹ̀lé àtẹ̀ǹtù mo wá rí táàpá túnṣòkòtò gbà wọ́n jáde wọ́n túnṣòkòtò wọn sọ dáadáa. ẹ̀yẹ́ wọ́n fi mú záàlì kẹ́rì lélẹ̀ sọ̀rọ̀ pé lọ́ba ti ojú báyìí tí wọ́n bá ti kì ọ́ mú ó pọn lẹ́gbà éjì wọ́n ní kí lórí ó ní bẹ́ẹ̀ ni àwọn méjì ti wọlé ó ti di wákàtí kan báyìí ìgbà tábọ̀ jáde báyìí yẹn kẹ́rì tí wọ́n ń tún sòkòtò yẹn so ìgbà tẹ́lẹ̀ ayọ̀ jáde báyìí gbogbo aṣọ lẹ́yìn wọn báyìí lórú àlẹ́ ẹni mẹ́rin òun ni kẹ̀rí àrí àbí kí ẹlẹ́rìí lọ́jọ́ ẹlẹ́rìí ló dé ẹtì mọ́ ipò yọpọ̀ òlì báyìí alá síyẹn ní ìdí àròyìn mọ́ ọ̀dẹ̀ ní yìí àbí bàbá ẹ̀ lóhun fáàfù ọba fún ikú kẹ̀yọ ọba ìbọ́ọ̀lì kí láwọn àgbà ń di ẹ̀gbẹ́ tó fèsì náà àbí òfèsì náà àní ìdí ẹlẹ́rìí níbi ọ̀rọ̀ tó wà lẹ́yìn ikú rẹ̀ ló ti yọ yìí gbogbo adáadá kẹkẹ mọ̀ náà ṣe gbogbo adáadá kẹkẹ mọ̀ àwa náà mọ́kun àwọn ọmọ mi àwọn ẹlòmí ibi tọ́dẹ̀ yá wọn lé àwọn ọmọ obìnrin máa sùtútù àwọn sì mọ kí obìnrin ọdá tótótọ́ tí wọ́n máa gbé kiri tọ́ káàkiri lẹ́yìn pé tó bá ti wò sùn báyìí ẹ̀rì tí ó gbé báyìí yóò gbé sẹ́gbẹ́ kan yóò gbé sẹ́gbẹ́ kan àbí wọ́n pé tó ń jẹ bá ti dé yà kóúnjẹ ọ̀sọ̀ kalẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn kan bẹ tí wọ́n mọ̀ ni ṣùgbọ́n àwa àwọn òde ẹ̀ mọ́ ni ipò ṣe báyìí ìyẹn ò nídìí àlàyé ògbà ló ti clear ẹ ẹ já máa wò ó bọ̀ tó ọlọ́run ká ti gbàgbọ́ àwọn alásìkò yìí wọ́n ti lé kele tí ó gbé jáde máa ń tí wọ́n sọ bí jáde kí ìgbé. tó nípa bẹ́ẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí tún wí pé alá ọ̀pọ̀ lórí ọ̀sẹ̀ àádọ́ ti kú rẹ̀ ẹgbọ́n ọ̀rọ̀ èké àtijẹ́rì èké ẹ̀ṣẹ̀ líla ni o wọ́n ní wọ́n ń gbé láwùjọ tó wí wọ́n ń gbé láwùjọ tó wí àtà tó ná lẹ́yìn ìtàwọn òṣìṣẹ́ sáàbí sọ pé ọmọ àṣekú ti ọlọ́run máa dákẹ́ ọmọ àdákẹ́ ọmọ àṣekú dákẹ́ ìsúmọ́ rẹ̀ ní kéhìn fúdù àwọn ìkíní ìjù kọ́ máa di pé kọ́ fẹ́ lọ gbẹ ní ọ̀fun èèyàn gbogbo eléyìí tí bá ń túmọ̀ nǹkan kan tó ń túmọ̀ bí ìjẹ́ni ìpèsè gbogbo torí bẹ́ẹ̀ gbogbo ẹni tí eléyìí bá wà lára ẹ̀ ọlọ wa ọlọ́run ọba lára burúkú ẹni nítorí gbogbo ìfura ẹni sínú àti ìsàwọ̀ sílẹ̀ lómi ọkọ̀ sínú àjẹ̀láwọn eléyìí àti máa ń sọ ọdẹ ẹgbẹ́ ìtẹ́lẹ̀ láàtún mẹ́lú bá láti gbìyànjú tó aláfẹ́fẹ́ tó sọ àwọn bọ́lá láti àná àwọn àṣàrò lásán lẹ́sọ̀ láti pọ̀ lórí ẹ̀sìn sí ní àwọn ohun tó ní ṣe pẹ̀lú ẹ̀sẹ̀bí ọdún èyí tí afẹ́fẹ́ ẹ̀sẹ̀bí ọdún àtàṣe àtàṣe àṣùgbọ́ta ní afẹ́kànwáyé